tí ó sì jẹ́ ìpèmí ń jà gbogbo ẹni yòówù tó náà bá fanu sọ fún mi ti ọlọ́run títí dijọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà ìpèníjà yìí ọ̀dà lórí wípé àti sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run kò sóró bí àti lè fi ẹsẹ̀ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀. Ìyàwó àlejò náà tó náà ní máa jẹun pọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run. Kọ́dà ìfọ́nù pé a nífẹ̀ẹ́ ọlọ́run àti èrò pé mi mo nífẹ̀ẹ́ ọlọ́run pé ń bẹ fún gbogbo èèyàn ló mú kí àwọn ètò sínú sí náà gbogbo àwọn tó sì náà bóyá tí wọ́n ya kẹ̀kẹ́ rí ẹ̀rọ àwọn tó sì nà fẹ́ẹ́dá ládàáda lẹ̀ sí irú rẹ̀ sí ìtòbi débi pé kọ́kọ́ àwọn kẹ̀kẹ́ rí wọ́n àtàlẹ́lẹ́ sí nà bí ìbá ti fún kálukú wọn wọ́n wò pé táwọn ti gba àmì káwọn ti fi ọlọ́run wọ́n sì máa wò ó gbogbo ẹni tí òbí ìṣerú ń táwọn ń ṣe kò ní sí ìnífẹ̀ẹ́ ọlọ làwọn náà fi máa wò pé ẹni tí ò sí ìṣerun dáhùn ṣe ẹni tó sí náà àwọn akóńtẹ̀ sí ẹ wọ́n ní àwọn àyà méjèèjì sọ̀kalẹ̀ nítorí àwọn nàṣọ́rọ́ tí wọ́n ti lu nàìjíríà wá sí mẹ́lẹ́nà lọ́dọ̀ àtẹ̀lẹ́ Muhammad sallallahu alaihi wasallam láwọn ètò ti pé wọn wá jánu sọ wípé nǹkan kan kọ́ ló mú kí àwọn ànàsọ́ra káwọn máa fi ànábì Ìsá lọ́lọ́ nǹkan kan kọ́ ló sì mú káwọn máa pè ní ọmọ ọlọ́run nǹkan kan kọ́ ló mú káwọn máa pè ní mẹ́ta lọ́kọ̀ọ́ lọ́ọ̀ yàtọ̀ sí ìfẹ́ táwọn àmì sọ́lọ́run àwọn nífẹ̀ẹ́ sọ́lọ̀ làwọn fi ń pe ẹlòmíì lọ́lọ́ fáwọn nífẹ̀ẹ́ sọ́lọ̀ làwọn fi ń pe ẹ làwọn fi ń tẹ̀lé ọlọ́run lọ́mọ lọ́ ìfẹ́ táwọn nígbọ́nà ló mú káwọn ó pè ní mẹ́ta lọ́kàn lọ ọ̀wí bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ dojú àtàkùn yìí ó dàpọ̀ pé kúlù ní kúlù tó ń tẹ̀lé sọ fún ọ pé tí ẹ̀yin bá jẹ́ ẹni tó ṣe yíyí ẹ nífẹ̀ẹ́ ọlọ́run lódodo ní ìbámu pẹ̀lú bẹ́ẹ̀ tí ṣe ń jánu. ìpèníjà ẹsẹ tí ó mú ni mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́run lódodo. pẹ̀tẹ̀rì ọ̀hún ẹ̀tẹ̀lé mi àtẹ̀lé sọlọ́bà àríwá àlùsílẹ̀ yẹn bẹ̀rẹ̀ fún mi lọ. ìbá ti tẹ̀lé mi tẹ̀ ẹ̀gbà ìsìlámù ọ̀nà ọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó ti fáwọn tó tán láti ṣe islam kọ́ wọn àní gbà láti tẹ̀lé sàmẹ́lò Muhammad sallallahu alaihi wa sallam. akọ́kàn nínú àwọn akóńtẹ̀sí wọn ni tó bàtò tó sọ̀kalẹ̀ wọn lọ sọ̀kalẹ̀ nítorí àwọn aláwáwá kan láyé dàdéríyà. tẹ̀sí kí wọ́n bá nàìjíríà sallallahu alaihi wa sallam. tí wọ́n ń di àmì sọ fún àwọn ẹlẹ́gbẹ́ ọlọ́ lẹ́yìn tí islam ti dé wọ́n ń bẹ lórí kékeré ṣùgbọ́n wọ́n ń di àmì fún àwọn ẹlẹ́gbẹ́ ọlọ́ ọlọ́run bá wá sí ìpè níjà yìí kò sí òkèèdè òdodo rẹ̀ kò má ìpè níjà yìí kò ọ̀fẹ́ nífẹ̀ẹ́ wa wọn náà nífẹ̀ẹ́ tẹ̀lé tàbí ọ̀fẹ́ Muhammad sọ̀rọ̀ wà wà ayé adájọ́ ni o lórí gbogbo ẹni tó bá fọnù sọ ikú nífẹ̀ẹ́ ọlọ́run ṣùgbọ́n tó ṣe kíkọ̀ máa tẹ̀lé lánàá sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa wasallam ẹni tó fọnù sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run ṣùgbọ́n tí èsì mùsùlùmí ìyẹn ni pé àìjẹ́ni tó jẹ́ mùsùlùmí tí irú onítọ̀hún sì ń kọ́ ni ó sọ fún nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ ìrọ̀ ni bẹ̀rẹ̀. torí pé tó bá nífẹ̀ẹ́ ọlọ́ọ̀ lódodo yóò gba ìlà. àìjẹ́ni tó ṣe wípé ń tẹ̀lé súnà níbi tó mọ̀ mọ́ ọkọ̀ àríyọ àríyọ tẹ́lẹ̀. téèyàn já ládàáda lẹ̀ tó ń ṣe bídà. tí sì ń sọ ikú nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ lọ́ ẹ̀yà kọ́kọ́ tẹ̀lé sọ́nà ìgbà náà ló tó jẹ́ ẹni tó ní fi ọlọ́run ọba wọn. nítorí wípé àìjẹ́ mùsùlùmí tó ń ti fi sọ wípé mo nífẹ̀ẹ́ ọlọ́run àìjẹ́ ni tó ti sọ́nà tó ń ti sọ wípé mo nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tí máa ń ṣe irú rẹ̀ فهو كاذب في دعواه في نفس الأمر هذه القرآن nsọ tí ò rí bẹ́ẹ̀. tọ́ títí tí ó fi máa tẹ̀lé sí àlejò tó lọ́wọ́ àríwá rẹ̀ sẹ́lẹ̀ títí tí ó fi fi gba ẹ̀sìn Islam tí ó yọ ẹ̀sìn Islam lẹ́sìn tí ó máa tẹ̀lé sí àlejò tó lọ́wọ́ àríwá nínú ọ̀rọ̀ nínú wà nínú tẹ́tí ìgbà náà láti gbà pé lójoojó ń kọ́ omi ìyọ̀ lọ. ó wà nínú kẹ́dí èyí tí ìyá ńlá wa Àìṣà. رضي الله عنها وعبارة النبي صلى الله عليه وسلم لمن عمل عملا ليس عليه أمرنا فهو رد gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tí kìí ṣàwàlà apálàṣẹ kó ṣe bẹ́ẹ̀ àdàpadà wàhálà yìí gbogbo ẹni tó bá fọ́n ní sọ wípé òun nífẹ̀ẹ́ ọlọ ṣùgbọ́n tí ọ̀nà tẹ̀lé dàná ìṣòro bá àríwá rẹ̀ sílẹ̀ lọ́kọ̀ọ́ wùlò wù wàhálà yìí lọ́dọọdẹ ọ̀rọ̀ sọsọ alẹmọláyà oníṣìmá tẹ́lẹ̀ ìbáyé wa á rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lónìí náà làwọn náà máa fọnù fáwọn nífẹ̀ẹ́ Ọlọ́run àwọn sì làyàn bẹ́ẹ̀ tọlọ́run làwọn ń ṣe àwọn sì lọ́lọ́run ṣe tàwọn náà àti pé ẹni tí ò bá sì darapọ̀ máwọn kò nífẹ̀ẹ́ Ọlọ́run. ọlọ́wọ́ bá ní قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ọlọ́wọ́ bá wá ó ní sọ fún wa ìrìn àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa sọ fẹ́nikẹ́ni títí jọ́gbìn dàgbéyàwó. bí tí ọba jẹ́ ibi ẹ̀ bá níbi ọlọ́ gẹ́gẹ́ bí tí ẹ̀yin dànù sọ lọ́rọ̀ ajẹ́ ike ẹsẹ̀ lánàbí ọlọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam nítorí kíkẹ́ ẹ bá tẹ̀lé títẹ̀lé tànábì sallallahu alaihi wa sallam yóò ṣe yín láǹfààní púpọ̀ méjì nínú àwọn àǹfààní yìí òun náà ní wípé. اتباع النبي صلى الله عليه وآله وسلم يستدل به على صدقكم في دعواكم محبة الله إذا النبي صلى الله عليه وسلم قالوا: لا في السالي لولي ويكي ẹnu jẹ ń jẹ àsọpẹ nífẹ̀ẹ́ Ọlọ́run kì sẹnu lásán ṣùgbọ́n lódodo lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run àkọ́kọ́ rẹ àǹfààní kejì nínú àǹfààní púpọ̀ òun náà ní wípé ìtìbà òhùn sallallahu alayhi wa alihi wa sallam yujibu lakum mahabbata Allah ìtẹ̀lé tàbí sallallahu alayhi wa sallam yóò mú yín tẹni tó lẹ́tọ̀ọ́ sí kíkọ́ náà ló ní fẹ̀tọ́ náà ti ti mà láàrin ẹrú àtọ̀ náà ká nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ká nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀dàbí kọ́lọ̀ ó nífẹ̀ẹ́ wa torí ẹ̀ ilà àwọn olùmọ̀ wa ti sọ yìí pé lẹ́yìn fẹ́ ṣẹ́nu àǹtọ̀hẹ́ wà ìnáma ṣẹ́nu àǹtọ̀hẹ́ kìí ṣe tó dà ní kó ọjọ́ kó ọlọ́run bíi kọ́lọ̀ kan nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ bó tilẹ̀ jẹ́ pé kọ́lọ́run bó nífẹ̀ẹ́ rẹ ló dájú o ò lè jẹ́ ní tí ọlọ́run bó yóò nífẹ̀ẹ́ kí wò tó ṣe kí ni kò tó nífẹ̀ẹ́ ọlọ́run. ìdá àti wọn á mọ̀ lódodo kó o nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run ọba náà fi nífẹ̀ẹ́ rẹ ọlọ́run ti fàmì rẹ lẹ̀ tó náà nípa ọmọ tẹ̀lé ti ta ni tàlẹ́bí wa Muhammad sallallahu alayhi wà ìnàmà ṣẹ́nu àǹtọ̀hà kìí ṣe sọ́jà ní ní ìwò ìjọ ọlọ́ èyí tó jà kò náà kọ́nà tó nífẹ̀ẹ́ kò náà nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ó ń tọ́ka sí wípé ìtẹ̀lẹ́dà nàbì sallallahu alaihi wa sallam òògùn náà làmì ńlá èyí tá a máa fi mọ̀ ìkọ́lọ̀ ọba ńkọ́ èèyàn nífẹ̀ẹ́ tàbí kò nífẹ̀ẹ́ rẹ̀. بوكو ẹni tí bá ti tẹ̀lé tàbí tabi وسلم àríwá فهو يحب الله ومن أحب الله وأطاع رسوله صلى الله عليه وآله وسلم أحبه الله تبصر تدي آية أري في قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فعله أبي أنت بنبي نص فاطمة ما مجال انت في تري تري في الله نانك تري كان النبي صلى الله عليه وسلم تبى تواجه تري كان النبي صلى الله عليه وسلم example يحببكم الله إليه جواب الشرع فهو حكم معلق بالعلة وكل حكم علق بالعلة يدور مع العلة وجودا وعدما دكو ده ده ما تسمى سببية يوم يجيب بسببية بسبب بان ده إذا جوا بسبب يوم إذا جوا àkọ́kọ́ ni pé a lè gbà kó fẹ́ràn ọlọ́run tí wàá ti kó tó di kó tẹ̀lé tí a nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ti tẹ̀lé tí a nàbì sọ̀rọ̀ lọ́wọ́ onífẹ̀ẹ́ ọlọ tọba ti tẹ̀lé tàbí sọlá àdìsílẹ̀ àdẹ́pẹ́ ní kíá ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ rẹ̀ àìtẹ̀lé tàbí sọlá àdìsílẹ̀ ó túmọ̀ sí pé ọlọ́wọ́ bó lè nífẹ̀ẹ́ rẹ̀ ó sì túmọ̀ sí pé kò nífẹ̀ẹ́ ọlọ níjọba kẹwàá anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyànjú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà. nínú ìjà níta mùsùlùmí bá wọn yàwó jíjà níbi tó máa ti náà sọ pé lọ́kọ́ ọ̀fẹ́ yẹn nà bọ́ àyè sàkàdé rọ́jú lẹ́nu yòókù lọ́wọ́ àwọn ọ̀sọ̀rọ̀ ويحبه الله ورسوله يفتح الله على يديه لولا ما بيا يا màá gbélé arákùnrin kan lọ́wọ́ arákùnrin yìí ọ̀kan náà àwọn sàbẹ náà ní ọjẹ kí wọn á lè ròyìn rẹ̀ ó fẹ́ràn lọ ó sì fẹ́ràn òṣìṣẹ́ lọ Ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ náà wàá fẹ́ràn tó Ọlọ́run ó fún wa ń tẹgùn bọ́wọ́ rẹ̀ gbígbó náà sàbẹ gbòòrò ọkàn kálukú ọgá lọ torí pé gbogbo sáré lè sọ pé mo fẹ́ràn ọlọ́mọ fẹ́ràn àyè sọ̀rọ̀ wà wà àyè àyè sọ̀rọ̀ bẹ́ẹ̀ bihima nahnu muslimun kódà kan ìfẹ́ ta ní sọ́lọ̀ ta ní sáré sọ́lọ̀ àti sọ́lọ̀ lọ́sọ̀ àdì mùsùlùmí nítorí pé àti tẹ̀lé Muhammad sallallahu alaihi wa alihi ṣùgbọ́n ìjẹ́sọ́lọ̀ wa ní fèsì wa náà bàbá ńlá pẹ̀lú ìjà ńlá ní ìfẹ́ ọ̀rọ̀ náà lọ́sọ̀lọ́ àti ìyẹn ní kí gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti lè gbé àti àlè lọ́wọ́ lọ́la àmọ̀kọ́lọ̀ nífẹ̀ẹ́ àti mọ̀kálà sọ̀rọ̀ àti lọ́nà nífẹ̀ẹ́ kálukú gba àwọn gbọ́rọ̀ yìí ọkàn ọba lẹ̀ mọ́ wọ́n padà lé fún olóṣù kálukú ń sè ń bárẹ̀ ń bára akọ́lọ́jọ́ jẹ́ pé mi ni wọ́n ò gbé fún lọ́la. فيستدل بذلك على أن الله يحبني وأن رسول الله صلى الله عليه وسلم يحبني kálí bá fi sẹ̀rí kọ́nà àtànẹ́bí náà fẹ́ràn mo sórí rẹ àbí mo sàté igi àbí sàté igi mo sàté igi kọ́nà bá wà ní láyé yàtọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ fún wa sẹ́wọ̀n káwọn yẹn kàn máa wò pé lọ́nà bá fẹ́ràn yẹn kọ́ bá fẹ́ràn yẹn tó fún yẹn lówó wọ́n fẹ́ràn yẹn fún yẹn mọ́tò fẹ́ràn yẹn ìgbókè yẹn ọjọ́ba ọjọ́ pírẹ́sìdẹ̀ntì ẹ̀ ló fẹ́ wa ẹ̀ lọ́nà شتان ما بين الثرى والثريا إن تنبراني كثيرا وتوكاج قدنا ìyímúdínà ti fọkọ lábẹ́ ìṣẹ̀gbẹ́ wa nítorí àwọn tàbí ọ̀pọ̀ nítorí ṣe àwa ní ìlú ẹ̀yìn kọ́lọ̀ mẹ́ta dé rẹ̀yìn pọ̀ ẹnì kókò lọ́pọ̀ ní tiwa wọ̀ dààmú pẹ̀lú bó láti bọ̀ sọ́kẹ́ gbogbo tó kàn wá ju kòtò pé kátà ka owó yìí lọ torí ẹ̀sọ́ bá wòye ọ̀rẹ́ tó ní nìyẹn ó sàn tó máa ń tara wọn rí bẹ́nẹ́fìtì owó àwọn lọ kà fún àwọn tó bá yẹ pé ìmọ̀ràn wọn máa fún ọ bí ó ti da aláyé tí ò ní bàjẹ́ lọ́rùn wọn máa kótó owó tó ti dé nu o torí ẹ̀sọ́ máa ń kọlù ẹlòmíyàn máa owó sì máa wá ń tẹ̀ ibi tó bá ti mọ̀ pé owó ti jábọ̀ kíákíá ní òkùnkè kó tó ríngìlẹ̀ kan ti gbé àmọ́ ibi tó mọ̀ ẹ́ pé tọ irun tarawih kó láti lọ yóò rí jùlọ ẹni yìí gba gbogbo ni ó tún dé ní tàràwí lójúmọ́ torí pé ndí kálukú bá là wọ́n yàtọ̀ wọ́n sáré bẹ̀rẹ̀ sí ronú pa pété ní òbí fún nítorí pé tí wọ́n bá ti lè gbé fún ọ àmì kọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àmì kọ́lọ̀ nàbí sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ rẹ̀ báyìí àwọn sáré ní ìgbà tí ilẹ̀ ọmọ anabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ bàálù ìmìnira àbí ìbálòmìdá kò sí mbẹ lánàá kò tún sí mbẹ lónìí Allahu akbar àti kìí ṣe gbogbo ẹni tí máa ń nẹ́gà pé ká rí òun kìí ṣe gbogbo olú wọn wọn máa rí ẹlòmíràn sì wà láàrin àwọn èèyàn tí ìdúgbò nìkan mọ̀ kó wà mẹ́ òní wọn wọn á béèrè pé lọ́wọ́ àlíyọ̀ máa ń kò sí ẹ̀sìn òun wọ́n ní bóyá alẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní kò sí ń bí ojú ń dùn alẹ́ ní ẹ̀rọ pè wá ẹ̀rọ pè wá ẹ̀rọ mú wá ọmọ alẹ́ ní àwọn ìfọ̀ ìmọ̀ ní bí ojú ti ń dùn ojú ti ń dùn òkú kọ́mọ̀jẹ̀ ń tọ́lọ̀ nípẹ̀ yàtọ̀ sẹ́ni tó dúró dùn wọn ò ní gbé fún ọ ọba àwọn ojú bẹ́ẹ̀ lọ. wọ́n mú àlè yìí alẹ́ sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wọn ti sọ́ sí lójú wọ́n sàdó àti ojú mọ́lẹ̀ kedere nígbà tí kankan ò sẹ́ni. eléyìí ma'lamun min ma'alimin nubuwwah àmì kanu nínú pé ànábì làǹdẹ́bì wa ọ̀wọ́ àwọn àyíká àlùsù ọwọ́ akéwì bẹ́ẹ̀ ìtọ́ lásán. ìwọ títọ́ sẹ́ni kan lójú o orí kò ní dá méjì ojú olójú má gbójú rẹ kálẹ̀ fún tòtọ́ bá títọ́ sí lójú dá méjì. أما النبي صلى الله عليه وآله وسلم وقت عليه رضي الله عنه يقول الله كثير أنا النبي صلى الله عليه وسلم ذاك ليس الشأن أن تحب وإنما الشأن أن تحب إن تحتاج كيف تكون في ولا bí ìsìnkí ọlọ́run tó nífẹ̀ẹ́ náà nífẹ̀ẹ́ rẹ̀ kan ولا ní láti mọ̀ ẹ́ pé á ọlọ́run bá wa nífẹ̀ẹ́ dání àlè ìbùnà àbí ìkọ́ọ̀lẹ́ ní lọ́kì lọ́kọ̀ ẹ̀. ọlọ́run yẹn tẹ̀lé tẹ̀lé bí sọlọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ó tó lẹ́yìn ká mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́run lódodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí. eléyìí ń fihàn pé tọ́ àtò rọ̀kúlì sọlọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ńdọ́ka ti pé lóṣooṣù títẹ̀lé ta níbi gángángángán ẹni títẹ̀lé tọ̀lọ̀ àwọn àyà púpọ̀ ti ti sọ bẹ́ẹ̀. ọlọ́ni máa yọ sáré rọ́túùlà lọ́kọ̀dà àbọ̀ àwọn gbogbo ẹni tó bá tẹ̀lé dáná ní sọ́wọ́ àti náà ó ti tẹ̀lé tọ̀lọ̀. ọlọ́ni wà máa á dá fún rọ́túùlù ọkùnrin wà máa dá fún mẹ́rin ọ̀bẹ́ntọ̀rọ̀ gbogbo dáná bí sọlá sọlá bá mú àmì gbogbo wà má lọ́kùnrin alifọ́ọ̀bù lọ́rùmù gbólóhùn kan nínú àwọn gbólóhùn tó kárí tó gbòòrò tí nǹkan kan jáde lábẹ́ rẹ̀ gbogbo dáná bí bá mú àmì yẹn gbà á tọwọ́ tẹ̀tẹ̀ kìsì kọ́ máa yí rí ẹ̀wò ilé ìbá aláàmú ilé ọba aláàmú kéèkì kan kó nà mùsùlùmí gbogbo dáná bí bá mú àmì yẹn gbà á wọ́n mẹ́rin ẹ̀hẹ́kùn máa بهذا تكون مسلما ilé yìí ń ọjọ́ mùsùlùmí. ìjẹ́tí lè báyìí wa ọlọ́run bá wá ní kúl ìnkùntùm tó xìkún ọlọ́ha fẹ̀tẹ̀bì ọ̀húnì yóò xubẹ̀ bọ̀kùn ọlọ́. ẹ̀tẹ̀lẹ́ ti mú tó bá jẹ́ pé ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run lódodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti tẹ́ wí tẹ́ ẹ bá ti lè tẹ̀lé tèmi kọ́ ọlọ́run bó mi fẹ́ yìí ọlọ́run bó mi fẹ́ yìí. سهل ابن عبد الله رضي الله عنه رحمه الله واني أتسوق عن ذكر الله bó láti máa náà rí kàkà tẹ̀lé pẹ̀lú àkọ́kọ́ ní tó ti láti mọ̀ kó ní ìjọ lọ́rùn àkọ́kọ́ ló ti fi lọ́kàn rẹ̀ bó ló ti gbọ́ lára rẹ̀ títí tó fi lè sọ pé mo nífẹ̀ẹ́ lọ. wọ́n lè lẹ́yìn lọ́sẹ̀ lórí náà rẹ̀ èèyàn sí bàbá rẹ̀ èèyàn sí màmá rẹ̀ kálukú wa fẹ́ràn bàbá àti màmá wa bá fẹ́ràn wa fẹ́ràn ṣùgbọ́n bó la ṣe màmá nífẹ̀ẹ́ bàbá wa báwo la ṣe màmá nífẹ̀ẹ́ màmá wa ẹ̀yìn pé àánú ọ̀mà ṣe wá sí wọn àánú ọ̀mà ṣe wá àìjẹni tó ṣe gbé àwọn fẹ́ kí gbogbo dáadọ́ máa tẹ̀lé sí wọn àní fẹ́ ká gbọ́ pàìlà tẹ̀lé sí wọn tí bàbá wa bá ń bá wa sọ̀rọ̀ àti màmá wa bá ń bá wa sọ̀rọ̀ tóun wọn bá ń gbọ̀n inú ọkàn wa láti máa gbọ́ ah, kí ló ṣe ń bàbá tí ó sì kan màmá ṣùgbọ́n àwa eléyìí bẹ́ẹ̀ la máa fi lè gbé anífẹ̀ẹ́ àbá anífẹ̀ẹ́. ìgbà tí àwa ń gbọ́ inú ọkàn rẹ ife dájúdájú kíní kan bẹ tí ń jẹ́ mímì nínú ọkàn rẹ nípa bàbá àti màmá rẹ tí ọ tó yẹ kó tó bá ti ronú kàn wọ́n báyìí ó rí kọ́kàn rẹ lọ́dọ̀ wọn tí ọba ti ronú kàn wọn ò rí bá àánú wọn ṣe ọ kò wá ní ìmọ̀ lórí bá ọ̀fẹ́ kákó gbogbo dáadáa ló ṣe sí wọn nítorí pé tọ́m bá ń sọ lọ́la pé bàbá mo nífẹ̀ẹ́ yín bàbá náà lè máa òfin bẹ́ẹ̀ ìfẹ́ tó ní sí mi lọ́pàá ló fi dé kí n máa sọ orí ẹni tó fi ra lọ sùn fún mi tọ́ra bẹ́ẹ̀ di àti tèmọ̀tèmọ̀ kàdífà tọ́ra fún mi àmọ́ bàbá mo nífẹ̀ẹ́ yín sì lówó láti ra bẹ́ẹ̀dì fún wa lówó láti ra kàtífà sí tìmùtìmù fún wa ọwọ́ àlọ́ ra irú ẹni ayé jọ lóṣù pé tẹ̀yìn bá pàṣẹ kòkò sùn lórí ẹ̀ lóṣù ìjà máa kò yẹ ayé ìyẹn la olólè lọ́yẹ̀ yìí àwọn ọmọ onífẹ̀ẹ́ náà wọ́n lè gbé ẹnu ẹ̀ sàn nítorí pé tó bá yẹ kó o nífẹ̀ẹ́ àwọn olódodo ọ̀ bá ti ṣe ọwọ́ rẹ̀ kó o fi ṣàpèjúwe kó o nífẹ̀ẹ́ àwọn. mo nífẹ̀ẹ́ yín bàbá ojoojúmọ́ lẹ̀ ń pàjọ ẹ̀jẹ̀ ojoojúmọ́ lẹ̀ ń gbẹwúrẹ́ ṣùgbọ́n bàbá rẹ ẹ tọrọ agbé òkùnkùn fún wa òkùnkùn tí wọ́n máa ti fáfẹ́ mẹ́ra wọn gbé fún bàbá wọn ní sẹ ẹnu bẹ́ẹ̀ tètè wéjú sí i kò sì sówó ẹ dákun bẹ́ẹ̀ yẹn lè ìyẹn lè sàn tí ò ní fún yàn lọ́rùn òsì ló ní fẹ́ tó ní fẹ́ ọlọ́ àìkò lè fẹ́ bẹ́ẹ̀ ni màmá rẹ̀ ìyẹn ọ̀fẹ́ láti máa ṣe nǹkan kan tí ó máa tọ́ka sí kéèyàn nífẹ̀ẹ́ ọmọdé ní dáadáa dáadáa ọ̀rọ̀ máa lórí owó dáadáa ọ̀rọ̀ dáadáa dáadáa ìmọ̀ràn dáadáa dáadáa ọlọ́mọ bá wọn lájú tọ́ba wà ní òṣèlú tí wọ́n wà o ti gbúrò wọn tójọ́ mẹ́ta kó fóònù wọn tọ́ba tí wọ́n wà ní jẹ́nẹ̀jẹ́nẹ̀ àwẹ̀ ló dé ìgbà yìí ọlọ́run tó wọ láti rí àpòrá ìsì àpò ìlúkọ àpò àgbàdo àpò dééró àpò ṣúgà àbí èyí kọlà náà tẹsí bàbá wọn ṣàjọ àti wọn nígbàdọ wọn ṣàjọ gbogbo rẹ làwọn ti rà sílé ní àmọ́ àwọn ṣe àwọn bàbá wa ti mọ àpò ìkẹyìn ṣe wọn àwọn kan bá ní kókó mu wọn ní bá àti ìlú wọn ti mú kó tó ju àtẹlẹ náà rí bẹ́ẹ̀ láàyè àbí ẹ̀kọ́ ọlọdà kókó tún wá sí i ẹni tó bá lò nífẹ̀ẹ́ òbí rẹ̀ yóò fi dáadáa sí wọn yìí tẹ̀ wá wá olóòtú wá mọ̀ kó nífẹ̀ẹ́ ọlọ́ọ̀kan náà báwo ló ti mọ̀ kó nífẹ̀ẹ́ ọlọ́ àmì wo ni yóò fi ẹ̀rí lọ́kàn rẹ̀ kó nífẹ̀ẹ́ ọlọ́ ẹ̀wọ̀n ọmọ àròbí ẹ̀wọ̀n àrò gbàtọ́ abẹ́rẹ́ wa àdìsọ́lá gbọ́nà onífẹ̀ẹ́ wa lẹ́sọ̀lá àtẹ̀lẹ̀ táyọ̀ gbogbo nǹkan táyọ̀ gbogbo yìí àyàfẹ́ mi àrò ọ̀fẹ́rẹ̀ ní òjò lọ. àdìsọ́lá àtẹ̀lẹ̀ tó títí tó sì kí pé èmi lọ fẹ́ràn ju ẹ̀mí ara rẹ̀ gan lọ. ó máa ń lọ ọ̀pẹ lọ́wọ́ tó dé ó ní ní ìsìn báyìí tó wá fẹ́ràn wà lóṣù wá aṣọ náà ju ẹ̀mí mi lọ àlọ́ àà ọ̀sẹ̀ tẹ̀ gbàgbọ́ lọ. kí ni ìsinmi àti ìwọ́n máa gbogbo òun ṣe máa àmì tí yóò fi mọ̀ fún fẹ́ràn ọ̀rọ̀ sọ́hàlì bin abdullahi ó ní àlẹ́ mẹ́tò fún bilẹ̀ fún bẹ̀rẹ̀ bọ̀ọ̀ wọn ní àmì kínyẹn nífẹ̀ẹ́ ọlọ́run ní kó nífẹ̀ẹ́ alukur'an táwọn nífẹ̀ẹ́ alukur'an kọ̀dájú tolu rọmọdún náà ló dé kọ̀dájú bá ti kàn kọ̀kan lẹ̀ inṣàlá àbúkà ní ẹwà dáa tí mẹwàá dáa ní wàá tún dé inṣàlá mẹwàá ti bẹ̀rẹ̀ tó lè pàdé tó tí mẹ́wàá ti gbẹ̀yìn náà bá bẹ̀ẹ̀ kan àwọn pé iṣẹ́ ọmọ ní ọlọ́wọ́ fún ọ̀rọ̀ ọmọ báwọn ní oṣù tó bá a láì. tọ́ àtìlá nífẹ̀ẹ́ ọlọ́ nítorí bá nífẹ̀ẹ́ ọlọ́ yóò nífẹ̀ẹ́ kí ni yóò nífẹ̀ẹ́ ọlọ́. وعلامة حب وعلامة حب القرآن حب النبي صلى الله عليه وآله وسلم أمي فيه وأمي القرآن أن يكون نفع محمد صلى الله عليه وآله وسلم ọtí àdúgbò àníbi àníbi sọlọlá àyọ àìsílẹ ọlọlọgbà ìgbà tàbí dárúkọ rẹ lórí tàbí sọlọlá àyọ sẹlẹ tẹmánì sọlọ àlẹ àwọn àti sọlọlá àyọ sẹlẹ ìgbà mi àtòrí ìgbà tó kọkọ wọn bá nàbẹ Muhammad sọlọlá àyọ sẹlẹ ẹni sọ̀rọ̀ yóò àtò ní òṣèlú sọlọlá البخيل من ذكرت عنده ولم يصل عليه النبي صلى الله عليه وسلم كن جلوا كنا من قوم لدو صلى الله عليه وسلم تريد لي أمي يعني في القرآن إن في ينفع النبي محمد صلى الله عليه وسلم وعلامة حب النبي, حب النبي صلى الله عليه وسلم حب الصلح àmì kéèyàn tó nífẹ̀ẹ́ ànábì sọlá àṣìlá àmì kéèyàn nífẹ̀ẹ́ sọlá tá a ti fẹ́ àmì sọlá tá a fẹ́ràn rẹ̀ àbá àfẹ́ràn ẹ̀ dáhùn náà bí ọba ti fẹ́ràn sọlá ọ̀fẹ́ràn ànábì bí ọba ti fẹ́ràn ànábì ọ̀fẹ́ràn kùránì bí ọba fẹ́ràn kùránì gan ọ̀fẹ́ràn ọ̀la tó o gbọ́dọ̀ ti mọ́ra téèyì tó tá a fẹ́ràn sọlá àbá àfẹ́ràn tábà fẹ́ràn lórí náà fún àwọn kan sí èrè èso náà pé àkókò mẹ́sàn-án ọgbà ìsìláàmù lájọ́ ti bá àbí òye ẹlòmíràn tó sọ fún mi lágbájá ẹ̀sìnkan náà lẹ́jọ́ ti lórí mo rí pé máa wá dọ̀ rẹ̀ ẹ̀sìnkan náà ẹbí mùsùlùmí lẹ́yìn náà ẹ̀sìnkan náà lájọ́ ti báwò ẹbẹ́ yìí náà mùsùlùmí ni yẹ́nìí náà ẹ̀sìnkan náà lẹ́jọ́ ti subhanallah agbọ́dọ̀ nífẹ̀ẹ́ súnà nàbì sallallahu alaihi wa sallam ọ̀dà wọn di wa'alamatu hubbil Qur'an wan nabi wal Qur'an was sunnati hubbul akhirah àmì kó àwa nífẹ̀ẹ́ al-Qur'an tààlà mi fà nífẹ̀ẹ́ ọlọ́run àmì ipá àti nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tá a pè lámì nínífẹ̀ẹ́ alukur'an àmì pé àwọn anífẹ̀ẹ́ súnà ti ṣe àmì pé anífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àmì gbogbo ẹ̀ tó náà ní ká nífẹ̀ẹ́ ọ̀run ká nífẹ̀ẹ́ ọ̀run ìjà nífẹ̀ẹ́ ọ̀run bí ètò ìdíkẹ́yìn ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ látòrí gádà tó wá sọ̀rọ̀ rẹ̀ sínú gádà tó nífẹ̀ẹ́ ọ̀run fẹ́ dọ̀ tá a nífẹ̀ẹ́ ọ̀rọ̀ àbá nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ìyẹn ní kúrú la fún lọ́la ìsẹ̀mí tí máa kán kí tán ni àbí èsì ìtàn èsì ìtàn lọ ìka fún lọ́la ẹ̀rí kí inú àwọn àdó àwọn Yorùbá náà ó ní kọ́lọ̀ mẹ́jẹ kí n tí ó tà kọ́ gba tí ò ní tán lọ́wọ́ wa ìyẹn ní kí àní kí ìyẹn nífẹ̀ẹ́ Ọlọ́run ó nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ láti ó nífẹ̀ẹ́ Kùránì ẹni tó nífẹ̀ẹ́ alẹ́ sọ́lá àtúnà yóò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́ àkùrán yóò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́ sọ́nà yóò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ báwo wá láti mọ̀ fún anífẹ̀ẹ́ ọ̀rọ̀ wọn ni ẹni tó bá nífẹ̀ẹ́ ọ̀rọ̀ àmì kó nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ni pé àníyàn ṣe gbàdá sá ẹni tó bá nífẹ̀ẹ́ yóò fẹ́ràn ẹ̀mí ara rẹ̀ báwo láti fi wá mọ̀ kọ́ fẹ́ràn ẹ̀mí ara rẹ̀ òun náà ni àníyókò rébọ dóníyà kọmọ kórìíra lé ayé kọmọ jẹ pé torí ilé ayé ní ti ń sẹni torí ilé ayé ló ti fẹ́ kú àmì pé èèyàn fẹ́ràn ara rẹ̀ kì í ṣe pé èèyàn fẹ́ràn ara rẹ̀ kó jẹ́ pé ńgbà tó bá fòkèlè kan sẹ́nu yóò tún mú kan lọ́wọ́ yóò tún fọwọ́ òsìdé kan lọ́wọ́ yóò tún wá fojú máa wò yókù eléyìí kì pé àmì pé èèyàn kórìíra lé ayé àmì pé kórìíra lé ayé kì pé kó wá para rẹ̀ kó kókó sóò àmì kó kórìíra lé ayé òun náà ní kó ọmọ òun pé yọ kà kó mú nínú rẹ̀ ntọ́ ń bùkátà èyí tó létí ntọ́ ń bùkátà mẹ́jẹ kọ́ wọ̀ ọ́ lójú débi kọ́ wà ní pẹ̀tọ́ lọ́wọ́ ìtumọ̀ pé èèyàn kórìíra lé ayé wọn wá ní wàhálà ẹ̀ náà tó bọ́ bọ́ bẹ́ẹ̀ dóníyà àníyàn àkùdà mẹ́rin àzáàdà wà lọ́lọ́lá àmì pé èèyàn kórìíra lé ayé náà ní kọ́ wọ́ bíntí tó ń bùkátà tó fi sẹ̀mí ìníkò mú ètò tayọ eléyìí lọ́jọ́ ọwọ́ lójú náà lànà ní sọlọ lọ́wọ́ àríwá àti sẹ́lẹ̀ láti sọ fún àwọn àgbà pípé ayyukum malu warasatihi ahabbu ilayhi min mali tálẹ́ńtò ti kó wà lójú jogun rẹ̀ ló nífẹ̀ẹ́ sí owó tiẹ̀ lọ. Ah, àwọn sábà sọ pé owó táwọn làwọn fẹ́ràn ju ẹni jogun àwọn lọ àti owó tá a ní òkè táwọn nìkan la ní. ń bẹ́ẹ̀ nù rẹ̀ tiwa ó sì wà nù rẹ̀ tẹlómi ó nígbà ó ti jẹ́ tó bá kú àti tiẹ̀ anábìsọ̀ wá àti ọ̀la wọ́n ní tiẹ̀ ni má àkẹ́lẹ́sẹ̀ wo wà nàfà àkẹ́bí èyí tó ń jẹ́ tó ti sìn ẹ́ láǹfààní jẹ nígbà tó wà láyé èyí tó ń jẹ́ tó sàǹfààní lára tí wọ́n náà ti sìn láǹfààní omi tiẹ̀ bọ̀tẹ́ tó bá fẹ́ kù owó àwọn tí ó jogún rẹ̀ iná làbẹ́ ìṣòro náà àdìsí nínú àdébìí náà pé má dúró dìgbà tí kò bá dé o kó tó wá náwó rẹ̀ ti ra rẹ̀ láǹfààní lọ́nà tó fi rálẹ̀ dáná má dúró dìgbà tí kò bá dé kó tó fowó rẹ̀ lórí rẹ̀ kọ́ ọmọ asọ̀ nígbà tó ń pọ̀ kakú tó ti ti pọ́n وبلغت الحلقوم لم يسلكوا جنب ونقول محروسوني ẹgbẹ́kún lágbájá ìwé yìí ẹgbẹ́kún lágbájá ìlú àlókè odò ẹ̀mí ẹ̀fún ìkẹyà. mẹ́jọ ra rẹ lẹ́nu. adébí ti pàpàdé gánà lè bò la ó ti di tiwọn tẹ́lẹ̀ yìí. àbúrò tí wọ́n yọ rẹ lẹ́nu máa ṣe zero. sílẹ̀ lónìí ìbáyìí wọ́n ń pè ọ́ níbi kò kó rẹ̀ ti tọ̀ lọ ṣe àkọ́kọ́lọ́kọ́ àwọn ìjọba ọ̀gbìn àfihàn àbí kejì rẹ̀ táwọn làwọn náà bẹ̀rẹ̀ sàwọn ó gbé yẹn láwọn abẹ́yẹn sàwọn ẹni tí ì bá sàwọn kọ̀ náwó kò sí gbogbo yẹn láwọn ẹ gbọ́dọ̀ lọ sọ náà fúra ni ìdí tí gbogbo àti jáwọ́ ó ní wọn mẹ́yìn yóò kọ́ sí ọ̀hánà sẹ́ẹ̀ fọwọ́lá. أولئك هم المفلحون wọn ẹjọ́ bá lè forí aburú ahun ẹ̀mí ẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ẹni tí kìí ṣe gbogbo èèyàn ló lè forí aburú ahun ìbẹ̀lú ẹ̀ ahun ìbẹ̀lú ẹ̀ ẹ̀hẹ́n náà làbẹ́ sọ́lá àti làǹdí ń ṣe ìfẹ́ àdàmì náà pọ̀ ń sáàdì ọ̀nà níbi ìwà ahun torí pé ń bẹ́ẹ̀ ni tó lọ́ọ́ dábọ̀ mìíràn la gbogbo wọn pátá káyìí fẹ́ sọ́ọ̀lẹ̀ àbá fẹ́ sọ́ọ̀lẹ̀ à ń èyí ti fẹ́ fojú mu tó bá ti wọ ọwọ́ sẹ́ńtì ọgbà ńkọ́ yóò múra ọbẹ̀ yẹn ń tẹ́ tí gbogbo ń tẹ́ abẹ́ ń tẹ́ lásán wẹ̀ ẹ̀ dáhùn ó ti bọ́ ṣiṣẹ́ iṣẹ́ ti dáa àbí ẹ̀kọ́ ni kó wá fẹ́ mówó ọ̀nkọ́ ọba kò tún yọ ọ̀tún kọ́ ọba kò tún yọ pé à èlò la tó sínárì yà ten thousand náà ọ̀kẹ́ ọ̀kẹ́ gba two thousand ó kọ́ ọba kò ní owó owó tó fún ó pé láti ó tún kọ́ bá kò mí pé jẹ́ ń wo bí iná bàbá ẹ kówó mi tọ́ wà ọ padà lọ́kùn la hmm. torí ntọ́wà ńlẹ̀ bí kèésì wà nìkan la jẹ lóru subhanallah fúnmi yẹn ti rí ìwé ìfẹ́ náwó náà lọ́nà sọ pé ayọ̀ nẹ́tọ̀ antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ẹ̀yin láláì ní tọ́lọ̀ ọlọ́run ọba ní kíni ọ̀bọ̀ ọlọ́rọ̀ ọba tá a fẹ́ yẹn fún ẹ̀rí pé nínú bọ́ọ̀lù ọba ti ti dá wa oníke tọ́lọ̀ fún wa àìfẹ́ náà kálukú fẹ́ máa kó pamọ́ àfẹ́ máa kó pamọ́ káàní náà títí tó ti di pékú dé ikú bá wá dé kú tẹ̀wọ̀n kẹ́lò mi ni òní kẹ́lò mi ni òní torí délé ló ti jẹ́ pé fi owó rẹ̀ fi ra lẹ́jẹ̀ fúnra rẹ̀ fi owó rẹ̀ fi ra dáadáa fúnra rẹ̀ ẹ jẹ́ ní tó máa jẹjẹ kú jẹ nígbà tó wà láyé torí pọ̀ kó wọ́ ọ̀tàn lọ́sì jẹ́ ẹni tó ṣe é pé yóò sàkún sí ẹ̀sìn ọlọ́run nítorí pé ọ̀fẹ́ kò wọ ọ̀tàn làkàtì wọn owó rẹ̀ yíyọ yíyọ rárá torí ẹ̀ ló ti jẹ́ pé ọmọ èèyàn fẹ́ rí yẹn ẹ̀rú máa bá wọn láti nánu tọ́lọ̀ fún wọn. torí ẹ̀ kúlùtùm kúlùtùm tó ọlọ́ha fẹ̀tẹ̀rẹ̀rúnni yóò fẹ́ fún ọlọ́ ẹmúlẹ̀ ayé bẹ́ńtì ìwọ̀nba tẹ̀ ń bùkátà ẹ̀kẹ́ mú bẹ̀ èyí tẹ̀ bùkátà ń bẹ̀ náà lọ́fà ló fi jẹ́ pé àwọn tí ò fojú sí ẹnì kan rí dáadáa sí nígbà tó ti mú ètò bùkátà ìdíyàwó rẹ̀ tó máa rẹ̀ ń bùkátà ó wá bẹ̀rẹ̀ sí ṣe rere ọmọkùnrin kíláàsì ká wọ́n máa ran àwọn èèyàn lọ́wọ́ wọ́n máa ran ọmọ òrukàn lọ́wọ́ wọ́n máa ran àwọn aláìní lọ́wọ́ wọ́n máa gba àwọn èèyàn lówó wọ́n yá àwọn lówó nígbà ìtírẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí pé ọmọ ìgbé òun níbi láti ra àlùjẹ́nà pẹ̀lú dọ́là ọ̀pọ̀ so kò sínú ife bóyá ẹ̀yìn báyọ̀ ọlọ́run ló mú ọ pété pé ní ìsìn olówó láti ra mẹ́tòtò ọ̀dà kọ́ ọmọ àbùn wọn á ní kọ́ ọmọ ọmọ láì tètè ọ nítorí pé ọfẹ́ mú ọba tó ń bùkà sànù ayé péye owó ti kún létọ̀ nǹkan kó dàbí torí kíkan ọmọ bàbá mi tí mo ti fẹ́ yàn gbádùn mímú nínú dọ́ọ̀fẹ́ ọ̀hún yẹn kọ́ gbádùn láyé mi. má sera rẹ ní sùtà àmọ́ má fojú sí nítorí bùkátà eléyìí àti kò lè ràn àwọn èèyàn lọ́wọ́ láti lè tó lè tẹ̀lé sọlọ tó lè tẹ̀lé tàbí wọn Muhammad sọlọ wà ayọ̀ àyọ̀ sẹlẹ̀ ìtẹ̀lé tàbí sọlọ wà sẹlẹ̀ ó là nípa nípa ànábì sọlọ wà ayọ̀ àyọ̀ sẹlẹ̀ kì í ṣe wípé káma wẹ̀wù green ìlà nípa nípa ànábì sọlọ wà ayọ̀ sẹlẹ̀ báyẹn yóò fi mọ̀ ọdún jẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ ní àwọn èèyàn. tó ti pín àmì báwọn nífẹ̀ẹ́ àmì sọ̀rọ̀ wá àríwá àbí sẹ́lẹ̀ tó ní wọn sọ ìlú green wọn lo ìlú ní green láwọn ní green àgbékọ́ táwọn fi máa gbé kọ́ ìdùkà green bàtà green ìtẹ̀ green tẹ̀síwá green ìgbà àmì báwọn nífẹ̀ẹ́ àmì sọ̀rọ̀ wá àbí sẹ́lẹ̀ kẹlẹ́ kì í sàmì tó ní sàn fẹmẹtọfà tí wọn fi máa lo rẹ tó fi jẹ pé olómi ewé wọn lò ìtúfà ni pé sẹmu pé àwọn aládàáda alẹ wọn ráàyè fún àwọn wọn ní àwọn wo dóòmù tí ń bẹ ní orí tí wọn ti àlẹbí kọlọ green sọdí àpọ bàtà green ẹwù green láwàní green ìkírun green pàmì pàmì kẹrẹ àná ni wọn lọ ìnà ọmọlẹ mọ ìtẹlẹ à ọlọ aládàáda ni lónìí nǹkan fún ara rẹ bídẹ àná ànábì òkun pé lónìí ìgbà wọn kan náà wọn tẹsí ìjọba abẹ́rẹ́ àwọn àtúrà àwọn tó àwọn tọkì bàtà tó ìjọba abẹ́rẹ́ àwọn ni wọn dá dàda lẹlẹ ìjọba ti ń gbìyànjú wọn ti ń gbìyànjú àti wo ti pẹ ṣùgbọ́n ti tọkì ń sọ wọn orí pa àtàwọn àwọn ọkọ kọkọ rẹ subhanallah lórí délé ẹ náà sí náà nìkan nígbà náà ti wá sílẹ̀ kò sì sí náà nìkan nígbà náà ti sẹ́nu pété làwọn náà ti àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fẹ́ fi sàmì kọ́ nígbà náà ti wá sílẹ̀ ṣùgbọ́n iṣẹ́ yẹn mẹ́ni àmìlẹ̀ àmàlẹ̀ lẹ́sẹ̀ àlẹ́ yẹn àmúrónà fàhùwọ́rọ̀ àwọn náà yàtọ̀ sáwọn ọ̀sán ara tí wọ́n bá náà ti wá sílẹ̀ tí wọ́n ní kẹtẹkẹtẹ jágbàdàgbà táwọn wí من عمل عملا ليس عليه امرنا فهو رد مثلا كنت يكون لك النبي محمد صلى الله عليه واله وسلم هو في سيدي بيا يدعى ثلاث ليل ترون من عمل عملا ليس عليه امرنا فهو رد في ذات الثالثه لما اخرانا في سنه ثالثه من الوداد ما لك لا تفعل سواء في قلائل وجنوبي كما قال الله تعالى تعالى kí ló dé tí wọ́n dájà máa lásán láti lè fa ọ̀fẹ́ ẹ̀yin ò lórí àbáwọn fún ẹ̀yẹ kọ́ sàtà láti bẹ́ẹ̀ táwọn fún náà máa sàtà láti àmọ́ àwọn òbí wọn máa dá ẹ lẹ́sìn yẹn ní kí sùlùmọ̀ lùsùn ìlànà ìpolówó tẹ̀mọ́ aláṣọláṣù ọ̀nà àti débi owó lò tẹ̀sí mọ̀ fáwọn obìnrin owó dùn gbà lọ́dọ̀ ọ̀gbìn ọlọ́run ní kí n kọ́kọ́ sí ẹ̀yìn ìyáwó ẹ̀sà ni ọlọ́run ní kí n kọ́kọ́ sí ẹ̀yìn ọmọ ẹ̀yìn ìyáwó ẹ̀sà ni ẹ̀rọ kíákíá àìsàdúrà lánàá owó rẹ̀ ọ̀dà bọ̀ náà lọ dájẹ́ máa lẹ́sẹ̀ láti ilẹ̀ kò sínú fẹ́ níbi àná ìṣòro àti ṣe tẹ níbi àná ìṣòro àti aláwọ̀mọ̀ tẹ́lí aláàmù amẹ́ tẹ́lí báwo èpè ní kò sínú kó níbi ànábi sọlá àdìwà rẹ kò sínú kó níbi ànábi sọlá àdìwà gbọ́dọ̀ kí tó bá ti ọlọ́run fún kí tẹsùbà kọrùn ọsọlá ti pọ̀ lára tẹsùbà yẹ kò níbi ànábi mi kàtàkàtà wọn pè ní ọ̀rọ̀ gbádùn nítorí pé àtò tẹsùbà kọrùn òtúmọ̀ sí kéèyàn gbádùn rẹ náà kí ni ìtumọ̀ rẹ àkọ́kọ́ kárí àti ìlà èkejì àdáda alẹ ńlá a ṣẹlẹ̀ náà ní gbogbo akẹwò kọjú àbí bẹ́ẹ̀ kọjú níbolo tún ti kà yípa náà bí ìṣòkò ní kàmọ ọrùn ó gbóso ní kàkọ ọrùn pékin àwọn ìṣòyè jẹ ẹsìn ìfilẹ kẹsọ ọrùn kan tí ìbá ti kẹka fún àtà tó bá kú náà fúnra rẹ̀ lórí ọsọ pé wípé ìwọn sọ fún yín síbi kan nípa torí òun ló ti ti wọn rẹ nìkan tó fi lẹkẹ ọrùn ètò tuntun fi sọwọ náà yóò wò kéésà ago kéésì kan abáago nílẹkẹ kéésà ago ẹgbẹ ọwọ́ náà ti sọwọ kọńtẹ nínú òrùra rẹ̀ ìjọba ti lè gba islam tó da oyè mi yọ máa gba alihamudulilayi ilẹ̀dí ànkálẹ́ni mi tẹ̀lifẹ̀lì bẹ́ẹ̀ kóńtù gbẹgbẹ́rún tó gbó lọ́wọ́ àwọn ìdílà. bákan náà kò sínú fún onífẹ́ anábìá muhammed sallallahu alayhi wa alihi wa sallam kọ́mọ kàkàlátù àdádálẹ̀ fìlílì fàájì fàájì àlè fàájì àkàlátù fàájì fàájì àkàlátù fàájì kò sínú fún onífẹ́ anábìá sallallahu alayhi wa sallam. nítorí pé bọ̀lá ti fàá tún dandan fúnra rà rẹ̀ kò ní ìpìlẹ̀ ní Islam àdáńdá lẹ̀ Amadu Tijani lọ́dá lẹ̀ Amadu Tijani tó ti dá lẹ̀ ànábì kọ́ àbá ànábì lọ èyí sàn ànábì ẹ̀ máa kó nù òkúra rẹ̀ lánàbì ọjọ́ ẹ̀kọ́ ni òkúra rẹ̀ lánàbì ẹ̀ wọ́n á mọ̀ pàtítọ̀ láti pàtí tó dé ànábì ti kó tó one thousand one hundred and fifty years ẹ̀yin sì mọ̀ pẹ́sẹ̀ ti pé àbí òfin kíkà ànábì tó lọ ó ti pé níbo wá ní lípá ti wọnú ìsàn tọ̀wá jìnnú tọ̀wá ní tọ̀wá sọ́ra àtàlẹ́ fásitì jọ fún àtùkà tiẹ̀ dé ẹ̀rí nǹkan mìíràn ẹ̀wọ̀n tó nǹkan kí nǹkan ni tí wọ́n máa bá fúnra ní bàtì yẹn dé wọ́n máa bí tún fèèyàn ṣe ni wọ́n á láwọn òfin ní bàtì bàtì ẹ̀ dé. tòkò sínú kó níta ẹ̀dọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam. òṣìṣẹ́ inú kó níta ẹ̀dọ̀ sallallahu alaihi wasallam wọ́n fún ánàbí ní kátìbá ní kátìbá ní kátìbá ó ti gbèsè ọba alára ti sọ òun ó sì sọ kó náà sọ ah, àwọn olùdílẹ́yìn ní ẹ̀ṣẹ̀ fọ́nù orí búnú kọ́lọ̀ mọ́ sí wa lórí. ìrẹ́ sílẹ̀ ìgbà yìí wà lẹ́nà láì sí ìmọ̀ sọ fún àníkè àlẹ́sọ̀rọ̀ àníkè ọlọ́run àmì rẹ̀ tí ó fi jódodo ọ̀nà nǹkan máa tẹ̀lé ìdáni ìdánilábi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam báwo láti sọ wá tẹ̀lé àìmọye ìkàlà náà lè fi pa aláṣẹ tọkàn létí wa láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wa lọ́kàn létí wa ìṣèjọba máa ti ń kà báyìí ẹni tí tẹsán máa ń fẹsẹ̀ dá lẹ́kọ̀ọ́ ni àbí àwọn ẹ̀kọ́ fẹsẹ̀ dá lẹ́kọ̀ọ́ wọn ti wò wọn lọ́kàn wọn tó lè ní ẹwọn mọ lẹ́yìn àwọn ẹwẹ ilé yọkọ bọ rẹ nǹkan bọ ọ̀rọ̀ tó sọtò lọ gbálẹ̀ ìpínlẹ̀ náà ti lọ nígbà tí wọn tún sọ ń bẹ máa sọ pé kéèkó ó ti sọ pé àwọn ilé ìjà máa ń sọ náà nígbà kí nìkan ẹ bá tó kù ẹ bá lọ ní aláwo ẹ bá tó kù ẹ ọ tó ẹ máa yé àbí ẹ̀kọ́ ni. subhanallah sunna nípa láti lọ ti di kéré wàlá ó fi kẹsẹ́ kórìíra mùsùlùmí wọn ti kórìíra wọn kó lẹ́sìn fẹ́ẹ́ islam tẹ̀lé tẹ̀lé tàbí mùsùlùmí wọn ni àwọn kúkú mọ ibi tó ń mú wa kò sí tuntun islam kó ṣe rí láti jẹ́ tọ́lọ̀ ìgbà náà mùsùlùmá àṣẹ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀mọ́ níbi tí wọ́n wà láyé agbọ̀nbi tẹ̀yìn bára ẹni tó ọ̀mọ́ ń pa rẹ̀ islam káfíń kó kára kájẹ sàrà làwọn mọ̀ kìí ṣe islam ọlọ́sọ̀ ànẹ́bí sọ báyìí ni kẹsì ẹ mẹ́sì báyìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ mi ẹ̀ ní wọ́n mọ̀ fi àwọn yẹn tó yẹ kó alákìdá ni wọ́n alákìdá ni wọn alákìdá báwọn ìyẹn ni pé ń tẹ̀lé tẹ̀ òye ọlọ́ọ̀ nìkan làwọn máa ti o ọlọ́ọ̀ nìkan wọ́n gbẹ́kẹ̀lé ẹ sọ́ra fún ọ ẹ dákun tó ayẹkẹ sọ́ra fẹ́lẹ̀ ọlọ́ọ̀ nìkan ló ń sìn ọlọ́ọ̀ nìkan ló gbẹ́kẹ̀lé àmọ́ òun tó ń sẹ́mi kó túra rẹ̀ kó ikú ọlọ́ọ̀ nìkan kọ́ ló ń sìn tó ń wò ọlọ́ọ̀ nìkan kọ́ ń sìn gbẹ́kẹ̀lé torí ìdílé tẹ bá gba ọlọ́run bá tẹ bá fẹ́ràn ọlọ́run lórí ẹsẹ̀ lẹ́tà náà ti wà ayọ̀ ayọ̀ sí i èèyàn ti lè tẹ̀lé tà náà láì mọ̀ nípa àtà náà èèyàn lè tẹ̀lé tẹ̀ láì mọ̀ nípa àtà iná ọlọ́pàá ló dé wípé wọ́n ní ìmọ̀lẹ́ sẹ́mi pé ìmọ̀lẹ́ mọ̀sùnmá láti máa ṣe pẹ̀lú agbárí rẹ̀ gbàdúgbò pẹ̀lú òdo torí ìsìláàmù nta lè rí fàyọ nù má lè nù wípé ìmọ̀ ẹ̀sìn Islam tó yẹn bá fẹ́ ṣe lódodo kó ti ṣe wá kó lè torí ẹ̀ ẹjọ́ káwọ́ ọmọ ṣe bá ti wà ń bì torí ìṣèlú ní kíni ìdánù báwọn náà ṣe wà ń darúkọ Islam sọ́wọ́n kò lè ọlọ́ni wọn lè kọ́ ni yẹn sọ̀rọ̀nà lọ́kùrọ̀ àná lè lè fàhálì ọlọ́ni àti ti àgùránì ní rọrùn gbèsè bá fẹ́ gbọ́ kìlọ̀ ta ló fẹ́ gbọ́ tí wọ́n bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó wà àdúgbò sọlọ tó ti wà lọ́sùn. jẹ́mọ́ ta ni tẹ́tí kọ́ lọ́wọ́ fẹ́ràn o wọ́lá ìdìbò wa là ń tẹ́kọ́ lọ́wọ́ fẹ́ràn wa ọlọ́run dàpọ̀ fẹ́ràn wa tá a máa ń tẹ́kọ́ lọ́wọ́ fẹ́ràn wa àwa náà fẹ́ràn lọ. àmì ipa fẹ́ràn lọ Muhammad sọ̀rọ̀ nínú ẹ̀sán ńlá tí ń bẹ fún gbogbo ẹni tó bá ti tẹ̀lé tàbí ìṣòwò àríwá rẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ sí bá fi tẹ̀lé kó náà nífẹ̀ẹ́ ọlọ́run nínú ẹ̀sán ńlá tí tún bẹ fún tó náà ní pé ọlọ́run kò forí ọlọ́run kò tún forí ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ̀nyẹn ò fèrè lẹ́kùn dọ̀nà bẹ́ fún ọlọ́run kò forí àwọn ẹ̀ṣẹ̀ yín sì yín wọ́n lọ́ọ́ ọlọ́run ọba aláforíjì oníkẹ́ ọlọ́run dàpọ̀ foríjì wa ọlọ́run dàpọ̀ kẹ́ wa sànù wa má dáradára wa. tó eléyìí jẹ́ ìpèníjà ìtọ́nà ti fáwọn nípa fáwọn sọ fáwọn níbi ọlọ́run àmì dáàbò nàpọ̀ níbi ọlọ́run ti kẹ̀tẹ̀ lẹ́tà nàbí sọlọ́wọ́ àdìrò àdìsẹ́lẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ kí tí wọ́n sàbí tẹ́ àtìbù tó fi jẹ́ kí wọ́n yẹn jẹ́ gbẹ̀yìn ní àyè táwọn ẹni sọ̀rọ̀ àti ọ̀nà bá wà lójoojúmọ́ torí pé ntọ́ ọba ń mọ̀ nípa rẹ̀ kò sí ti pọ̀ tẹ́lẹ̀ ntọ́ ọba ń dímọ̀ nípa rẹ̀ kò lè rọrùn kọjá kó n fi òṣìṣẹ́ ìlọ́pàá ló ti dẹ́kun àwọn sàábì gbogbo ògbà wọn ò ní gbẹ̀yìn bí pé wọ́n jókòó níbi níbi ìjókòó àlẹ́ sọ̀rọ̀ àlùwà ẹlẹ́ sẹ́ni bá wọlé lọ tó bá tún dé yóò tún bá wọn débi pé ọ̀kan nínú òbí ẹ̀ lọ́ọ́ ìgbọ̀dá rẹ̀ àwọn lọ rí pé owó tó bá mú wá ní ni wọ́n jọ jẹ ẹni pé yọ ká ìlà ike òkú dùn rò làgbẹ̀dẹ tiẹ̀ ń kọ́kọ́ tà àwọn ọba lọ fẹjọ́ sọ àná ìṣòro wà lọ àlùsẹ́lẹ̀ ọmọ yẹn àti ìgbà yẹn ọ̀rọ̀ rẹ̀ fẹ́ sún mi o èmi ń ṣiṣẹ́ òun jẹun kọ́ká lọ ọjà kó lórí kó wo bí iṣẹ́ làjà kó ní láárí. ṣùgbọ́n pọ̀ yóò lọ mú wa ní jókòó síbi tí wà lẹ́nu sọlá àti nàbà wa òun gbọ́ àlàyé nípa ẹ̀. alẹ́ sọlá àti nàbà wọn wá pa pé káàdàbọ̀ sọ fún kókó náà máa gbọ̀dọ̀ na anábì ní làálù tó ń sọ ọ̀bẹ ọ̀ọ́mà bóyá ń ṣe bá ń ràn sí i. nítorí tiẹ̀ tọba lọjà ń rí ta tọba ta ń jèrè lẹ́yìn tó jèrè àtúntò wá jèrè ọsọnù tọmọ bóyá torí tiẹ̀ ìgbà ìlọkùnrin yìí lọba ká àwọn sábẹ́ ìfẹ́ gẹ́yìn ó ń bẹ́ẹ̀ nu ẹni tó ti pé àwọn méjì àwọn méjì ti jọ ní àtúmẹ̀lì fífi ìwọ lọ gbọ́rọ̀ ànábi lónìí tó bá ti lọ́dọ̀ ní ọ̀lọ́gbọ́ nítorí ọba gbọ́ tá a pàdé lálẹ́ ọ̀pọ̀ kan ìwọ lọ fi tẹ́ lọ́la èmi ọ̀lọ́gbọ́rọ̀ ànábi lọ́la pèsè mi náà bá gbọ́ sábà tó pàdé lálẹ́ èmi náà sọ fún ọ wọn fẹ́ kí nǹkan fún kọ àwọn ọ̀rọ̀ nítorí pé wọ́n fẹ́ tẹ̀lé lọ wọ́n fẹ́ tẹ̀lé tàbí ìṣòro wa àríwá àríwá ṣẹlẹ̀ torí kò sí tẹ̀lé láì mà nípa rẹ̀ tẹ bá wọ àwùjọ tí wa ìdí tí ó fi jẹ́ wípé ẹni tí ń tẹ̀lé tàbí ìṣòro wa àṣẹlẹ̀ ọ̀pọ̀ iná ẹ̀ ń pè ìmọ̀ jìnnà àwa náà jìnnà sí máa àdàmú bí ká mọ̀ pàtó lọ́lọ́ dìbò kí lọ́mọ bá ń bá sẹ́ni èèyàn mélòó ní ìtumọ̀ gbọ́dọ̀ ẹni lẹ́kọ̀ọ́ ẹ rí i pé ìgbésí ayé wa ní ìsìn ìgbà ó kúrú látàárọ̀ títí tó fi gbèrè tó fi di mọ́gìrì nígbà yẹn bá wá dìgbà náà kọ́ lọ́ọ́ kókó rẹ̀ sí láti mọ́gìrì di ìṣá ìlọ́jọ́ kò mọ́sálásí tó máa dé ṣèdánilẹ́kọ̀ọ́ mọ́ bọ́ọ̀rọ̀ ọlọ́ọ̀bẹ̀ àlékún àgbọ́yé ọ̀nà bọ nínú ẹ̀sẹ̀ rẹ̀ bóyá wọn ló béèrè nǹkan mi ọmọ tó ti mà tẹ́lẹ̀ bóyá lómi ló béèrè wọn ló gbọ́ àgbọ́yé nǹkan tó gbọ́yé tẹ́lẹ̀ wúùdì ẹni tó ti tẹ́lẹ̀ fún lè tún jẹ mọ́nú ẹ̀sẹ̀ ọlọ. wọ́n tẹ̀lé tó ti tó ti bá tẹ́lẹ̀ tẹ̀lé tẹ̀lé sọ̀lá sọ̀lá yọ tẹ̀lé ní rọrùn torí kò ti máa ń pa rẹ̀ torí pé téèyàn máa ń pa rẹ̀ kò sí ti kéèyàn tẹ̀lé iná ló fa alẹ́ kiri gbogbo pin yẹn náà ni ó mọ̀ sọ pé mo ń tẹ̀lé ta níbi sọ̀rọ̀ àlè tó ti pété abá gbé gbogbo lórí òṣùwọ̀n ẹ̀rí gbé gbé ń sí díẹ̀ pátápátá gbáà ní tẹ̀lé dáná ìṣòro máa lò ẹ̀ sẹlẹ̀m torí pé wọn mọ̀ nípa tiẹ̀. ẹ tẹ̀lé tèmi ọlọ́run nífẹ̀ẹ́ yín kò sí bó tilẹ̀ tẹ̀lé dáná ìṣòro àti ọ̀nà tó ọ̀bá nímọ̀. pàápàá jùlọ ìmọ̀ tí wọ́n mọ sórí ọlọ́run sọ ànábì sọ. ní tí màá dé àmọ́ ọlọ́run o tí sì máa dé ká mọ ànábì sọ̀rọ̀ wá àlùsẹ̀lẹ̀ àmọ́ gbogbo eléyìí ò lè dé ká mọ lọ lè dé ká mọ àlẹ́ sallallahu alaihi wasallam torí gbogbo ẹsẹ̀ bá ti fi ṣe bẹ́ẹ̀ irọ́ lọ́pọ̀ jù náà rọ̀ baba afa kẹntẹ babaláwo tí ọmọ wa fi gbó wọn bàtẹ nìkan jẹ dẹrù bá tòtò bá gbó babaláwo lọ bá fẹ gbẹsùn lọ́dọ̀ rẹ̀ ọkọ nípa fáànù àmọtọ bá lọ ń jókòó níbi tó ti máa gbọ́ tó ń sọ fún ọkọ lọ ń sọ ànábi sọ ọlọ́run sọ ànábi sọ wàláhì kásùn kájú kásùn kájú kásùn kájú láàrin àsìkò díẹ̀ wọn lọ fi bẹni tó tó kó lóye tó pọ̀ pẹ̀lú ọlọ́run tọba jókòó ní sáfẹ́ sọ kàtàkàtà wò ní mọ́gbà tí nǹkan náà tí ọ̀pẹ ìdílé kò ń bẹ̀ àwọn abanilẹ́sìn jẹ́ làwọn ilé sàmúgbà tí àbámọ̀ tá àbá wá mọ̀ kò lè rọrùn kò lè rọrùn láti tẹ̀lé sàmì ìṣúná àti ọ̀nà láì wá mọ̀ ìlọ́pàá ló ti jẹ́ kó gbogbo mọ́tíláṣí nílé ayé gbogbo mọ́tíláṣí nílé ayé ẹ̀rí pé àwọn tó tẹ̀lé súnà tiwọn ìlànà tiwọn ni wọ́n sàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ ẹ̀ máa rí wọn láwọn láti gbogbo nílé ayé kìí ṣe ìlú yìí nìkan gbogbo ilé ayé kìí ṣe nàìjíríà nìkan gbogbo ilé ayé tó ọba lọ àwọn tó rí tí wọ́n dààmú jù fún pé ká kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kọ́ lọ sọ ànábì sọ làwọn ti tẹ̀lé súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn òdekò bẹ́ẹ̀ àyàfi pẹ̀lú mà àwọn náà wọ́n á fẹ́ káwọn yẹn náà bí táwọn náà dé sòṣùpẹ́ ní tẹ́ bá ń tó dé fọlá dáadáa rẹ̀ náà ní jókòó fún gbé tíra kan lè fáwọn kọ́ yẹn níbo ti jà ní àtàkì gbé tíra kan kalẹ̀ fẹ́ wá kọ́ mọ̀ ìmáwó ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ ní táwọn kan kà fún wọn ni máa ń sá aláṣẹ ìkọ̀wé kẹfà máa àfúlà ẹtú bá fi lè tètè bí àbá rẹ léèrè pé kí ló dé bá wo kò ní sórí rẹ kẹfà lé má bá wo kí ló fà kò ní sórí rẹ à máa béèrè máa bẹ àwa léèrè ntí ọba yọ ọkọ ẹsìn Ọlọ́run béèrè torí pé tá a bá máa tẹlẹ tá a bá ti máa gbé ṣọ àwọn àkókò tó bá ti lọlá kó kọ ọgbẹsì rẹ torí pé a tún lọ wájú. ìwádìí tí olùmọ̀ mùsùlùmí òṣèlú náà ń gbogbo sutura kan mọ òkèèrè kíkọ lọ máa ti ọkàn yóò sutura yóò wọwọ nítorí òfin ọkà ìbéèrè ó ti dé kí wọn náà fún ní màlọ síwájú ìdí nìyí tó fi jẹ́ ike tí a máa ń fẹ́ láti tẹ̀lé tàlẹ́bí sallallahu alaihi wa sallam èyí tí ṣe àmì pa fẹ́ràn ọlọ́run èyí tí ó mú kọ́lọ́ fẹ́ràn wa tó sì mú kọ́lọ́ forí jìn wá àyàfi ká fọ́ mọ́ ní ti dandan kí gbogbo wọn mọ̀ rẹ pẹpẹ àmọ́ ká lóye ní tẹ̀sí wa lílóye ni ó tó fẹ́mi mi torí pé ọlọ́run ọ̀dá gbogbo afáàdé ìlú ńlá ṣùgbọ́n ó yẹ kí gbogbo ojú ẹ̀sìn láti lóye nípa ẹ̀sìn ọlọ́run lọ́nà tó ti jẹ́ pé àmà nípa ẹ̀sìn tá à ń ṣe kíkà sí kórì gba láti máa tẹ̀. tẹ́ bá ti lóye nípa ẹ̀sìn yín ìlọsíwájú pé báyìí wà wá ẹ̀rí fún àwọn ọmọ yín gan ọwọ́ tẹ̀sí fún wọn mọ̀nà yọ lágbára nítorí pé òye ń bẹ lórí ti yín yàtọ̀ sẹ́ni tí ò lóye nípa ẹ̀sìn. ọmọ yóò sì ní máa ṣe nǹkan kan inú ọmọ kan dùn bàbá òun àti ẹnì ti kúrú ń jù nítorí pé ọmọ tí bàbá rẹ jẹ́ kúrú ń jù ẹni pé ọmọ ọmọ bàbá ọ̀rọ̀ táwọn tó lè yé yìí ọ̀rọ̀ táwọn tó lè yé yìí àwa láti ẹni ẹbí wà má wà ti túnra wa jù sòtẹ́yìn bá lóye ọmọ yìí ò ní lọ síwájú ìyàwó yìí ò ní lọ síwájú ilé yìí ó tó ọlọ́dún ti lè gbogbo owó tó wọ́n lọ́ọ́ kó rọ̀ rọ̀ ṣe ọlọ́run olùkẹ́ni tẹ bá wo wàhúrún alákòóyè rọ̀hìmún oníkẹ́ ẹ̀rí pé nǹkan pọ̀ lábẹ́ rẹ̀ ọlọ́run bá wa kì í ṣe kà ṣùgbọ́n o ìyá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe kà nípa pé kí wọ́n tó bá ti lè tọrọ àforíjì kò sí bí ẹ̀ṣẹ̀ náà ti lè tó ti lè tóbi tó èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ ní kéèyàn ṣẹlẹ̀ sọlọ tó bá ti lè tọrọ àforíjì tó ti pa ẹ̀ṣẹ̀ yẹn sí Ọlọ́run foríjì ọ ìtumọ̀ kọ́ lọ́ọ́ ètè ká àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ Ọlọ́run tó lọ́ọ́ dá ha àwọn náà kúkú mara wa àwọn èèyàn èèyàn mélòó lọ́sẹ̀ wà tó sì tọrọ àforíjì títí ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó ti tẹ̀ wá rí tó sì sọ̀rọ̀ àforíjì lójoojúmọ́ tá a ní àníṣe ọ̀rọ̀ kò lè parí bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ tí wọ́n tún máa rán yẹn sí tí wọ́n tún máa bẹ́ tó ní àlọ́rọ̀ ẹ̀fẹ́ tó bá kọ́rọ̀ mi lẹ́ bá wa máa dán àmọ́rọ̀ ẹ̀mí dán ẹ dàgbọ́ kí ni wọ́n wà sí ìwọ kọ́ lọ dá ìwọ lálùjẹ́ náà tó lè fi tó lè fi dé lórí kòkòrò oṣù nínà tó lè fi dẹ́rù bá kí ló dé tó lè forí jù ẹsẹ̀ wo lálẹ́ sẹ́ra wa tẹ́ni tó tẹ̀ nípa ti sọ ẹgbẹ́ ẹ̀dá kan forí jù mí ẹ̀dá kí ló fi sẹ́kù mọ́ òṣìṣẹ́ ìkọ́sẹ́kù mọ́ nítorí pé bọ́ọ̀bá lò ní gbẹ́dẹ̀ ogún rẹ̀ kó lòdì sí náà wọ́pọ̀ lòdì sí náà àmọ́ náà wọ́n bá ti wá ètò gàdí inú ẹ̀sẹ̀ ní kéèyàn ṣẹ̀ bọ́ sọ́lọ̀ téèyàn bá ti tọrọ àforíjì ọlọ́run àforíjì ó lè yà ẹ̀gbẹ́ àdìyẹ lẹ́dínà tẹ́lọ̀fù àlẹ́ àǹfọ̀tẹ̀ láti ọ̀nà tó mẹ́rin rahmatillah iná lọ́ ayọ́ fẹ́rẹ́ ògbónú gbẹdẹ níyà iná hó wọ́n ìgbà fún gbogbo tó bá ti lè fún àforíjì ọlọ́run foríjì ọlọ́run náà foríjì wọn torí èdè eléyìí ẹ̀dá sọ̀rọ̀ àforíjì náà rọ kílè oṣooṣù tó bá ti falẹ̀ láàárọ̀ ẹ̀dá sọ̀rọ̀ àforíjì náà rọ kílè oṣooṣù ọlọ́run náà tẹ́ lọ́wọ́ ẹ̀sìn pé ìgbà aláṣẹ ti tọ́ lè dà sí ya lọ́jọ́ kó ká lóko wà lọ ìdá tó wà lọ lóko wà lọ. oríṣi ọ̀nà ọ̀rẹ́ ìdáwọ́ ọ̀gbọ́n àrùn ìjì. eléyìí ọ̀sán nínú orúkọ náà.